وازمنة مديدة ونان وجميع المسلمين في أتم سيئة وعافية وجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من عتقائك من النار وجعلنا في من المكبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا واصل ذات بيننا وادنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمك مثنين بيا عليك قابلين لها وأتممها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا وهكك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك الدرجات الأولى من الجنة اللهم إنا نسألك على خير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتسلع أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك الدرجات الأولى في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك الدرجات الأولى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق ولأهواء والأعمال والأدواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه والف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم برحمتك يا أرحم إنه من سليمان إنه بسم الله عنده من سليمان إنه من سليمان إنه بسم الله الرحمن يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم يرد ردوكم على عقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم وهو خير الناصرين سنلكي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا وما واهم النار وبئس وبئس مثوى الظالمين ولقد صدقكم الله وعده لتحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين إذ تسعدون ولا تلقون على أهد والرسول يدعوكم في أخراكم فأثابكم فأثابكم غما بغم لكي لا تأذنوا على ما فاتكم لكي لا تأذنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون الحمد لله Thank you. رجال وحق رجال واختلاف الكتاب على رسول الله وبعد أعوذ بالله العظيم والوجه الكريم وسلطان القديم من الشيطان الرجيم أتر ما أوحي إليك من الكتاب تقربني إلى الله تعالى بتلاوته وتكسفا عن فاسه وتعفصا لمهانه فإنه من أفضل الأعمال أتقوم مع قلة الكراهة أفضل من المجد wadịwuna tuafịlịkụrụ a anịịnalị ahrịa tị ttat anapịụ tịtatuapịụ attatattuna aịpọ iri ahanụrụ gbaịpọ miri anahaụ aịpọ miri awahadu gaịpụ mmiri awarenụ malikun minha qasasur wa himarun malikun minha ibarun wa musalun wa khamsu mi'atin halalun wa haramun wa mi'atun tasbihun wa du'ahun وستة وستون الناس بسم الله الرحمن الرحيم بسم الله anyị الرحيم سورة آل عمران سورة كتا آية ọgọ́rùn-ún kan ogójì àti mẹ́fà one hundred and forty-nine yá ayọ́ àlàyé náà hàmà nù èsì tí làdí náà ká pẹ̀lú gbọ́dọ̀ tó fún àlá àṣà yá ayọ́ àlàyé náà hàmà nù yàrùdúkún àlà àkọ̀ọ̀bì fún pàtàkọ́nì fún kọ́sírí báyìí láwù màúnákún wàhùwà ọ̀rẹ́rù náà sírí sanúlíkí fi kùlù bìlàdí na kàfàrú rúbà bímá aṣíràkú ما لم ينزل به سلطانا وما واهم النار وبئس مثوى الظالمين ولقد صدقكم الله وعده إذ تسونهم بإذنه حتى إذا فسلتم wọ́tàná sáàtún fi ní amúrì wá àṣọ ìtumọ̀ mímú bá dì máa ara kúmú máa tó ìbú nà mímú máa tó ìbú nà mímú kan máa yòrí dúdú níyà wàmí kan máa yòrí dúdú àhìlátà súnmọ́ sọ̀rọ̀ fàkúnmọ̀ ánìkúmọ́ ìyá bùtàlẹ̀ yàkún wọ́lá kọ́ di afá nkún wàlá òdò ọ̀nìyàn alálìmọ́ lèmi yíṣẹ́ tó ṣe ìlú náà wàlá tálíhù náà láàdín wárọ̀ sóòlù yàdìwú kún sí úra kún fáàsà àbàkúnmú gàmá dídàmírù nìkan ilá kásánù aláàmọ́ fàtàkùn wàlámà àsọ̀bà fún wàláwò ọ̀bẹ̀rù bí wọ́n bá lọ́lú alihamudulila ọ̀ṣubuhánahu bí sáàtì wà sí sáàtì ọ̀yá ti gbé tàbí tàbí. ألا قبله أي ولا هاي sákò lára wa ọ̀ wọ́n dá wa dára wa ọ̀ láàrin tí ó ṣẹ́jú kan náà lọ́ fi wá lẹ̀ ọ̀ àfá oníwà sí onífàyà rọ́bì àwọn náà. Fáyé mọ̀ á lọ mọ̀ á yà lọ́wọ́. fẹ́dà lágbára ọ̀. èèyàn lè jẹ́ èèyàn sọ́nà ọ̀bá ràn lọ́wọ́ ìrànlọ́wọ́ rẹ̀ là ń lò adúpẹ́ ọlọ́run abẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ ó sì ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ọba tó bá ní mẹ́jọ parí lẹ́yìn wa ò inú òdùn ara yá ìyá àrùsọdún bá bá gbà àwọn ilé ìtàn ọlọ́ngbà lẹ́sùfà látúnwá gbà ní èsì lọ́pọ̀lọpọ̀ ọlọ́run sí rẹ̀ lẹ́yìn ilé aṣàdúrà fún àwọn àfáàwà àgbà tí wọ́n ní orípa àlùbáríkà àtàwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ àníyàn wọn ọlọ́run ọgbà tí ẹ̀ bá fi àníyàn tó dáa nǹkan nǹkan náà máa yọrí dáadáa àníyàn ẹ̀sọ́dọ̀ òun ni wọ́n ti bẹ̀rẹ̀ àní bára ń ka ìtàn àwọn bàbá wa tí wọ́n lo òfin ẹ̀há bá wo àgbàlá àwọn ìgbà náà fi ó fi ṣe àgbàlá. Àtúndàwó fún sọ́nà náà ni. Aláhàbà. Aláhàbà. Ẹlòmíì. Wọ́n lẹ́ fi bùkọ́ di Aláhàbà. Páànù ni wọ́n yọ́lẹ̀ láwọn míì gbà sí nǹkan ṣe dáadáa. Síbẹ̀, wọ́n jẹ́ kí èébú àwọn èèyàn dá wọn padà. Rẹ́ni tí wọ́n ń bá lọ́jà ni wọ́n ń wò òun lọ lọ́ọ̀ wọ́n sì gbà fún wa gbogbo àwọn bàbá náà àwọn màmá náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà lọ́dọ̀ ọlọ́ọ̀ àwọn màmá wa tẹ́ tó sẹ́kù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́jọ́ àwọn náà gbólẹ́rin àwa náà jẹ́ alégbólẹ́rin gbogbo wọn la ṣàdúrà fún àṣàdúrà gbogbo àwọn tó tún mú ìsìláàmù lọ́wọ́ náà lónìí o tí wọ́n dúró gẹ́gẹ́ bí àwọn sàábà onígbà tí òsùn ṣe ọlọ́run láyé náà wọ́n bá wọn kan fi jọ ni pé ìsìláàmù ní bàbá mọ́ o ẹ̀ńtẹ́ wáyé sí ní bàbá fẹ́ràn pé ò ní nítọ́jú pọ́pọ̀ ìsìláàmù ọ̀lọ́kọ mọ́ o ó ti dopó o báwọn sàábé dúró ni àwọn ó dúró gẹ́gẹ́ bí bàbá ìsìláàmù àwọn ó dúró gẹ́gẹ́ bí ọkọ fún ìsìláàmù àwọn tó wá ń dúró náà àwọn ẹ̀rí yìí ó bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àmì ìrù wa ọba mi alága àgbà àti gbogbo wa náà lọ́dọ̀ àwọn àfá gbogbo ẹ̀yin Islam dín nìfẹ́ wá dó ẹ bá fẹ́ rí àwọn nǹkan àgbàgbì kan èyí náà ni ẹ̀ ń sojú ń bẹ̀ ẹ̀jẹ̀ wọn mọ̀ pé àwọn olùkọ́ àgbà wọ́n ti papòdà ẹ sì dá iṣẹ́ ọlọ́run dá ẹnìkan pé máa ṣe lọ gbogbo alájọ́ ń dìde lápọ̀ náà gbàjẹ́sìn fún wa yá lásìpẹ́ wa kó tó di pé àmọ́ bá ọ̀rọ̀ mímọ́ ọlọ́run lọ ẹ jẹ́ ká gbọ́ àǹfààní látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá àlẹ́bí Muhammad gbogbo àwọn tí ànábì fi ń ṣe wá láǹfààní náà ara rẹ̀ náà ni ara tàbsírù ni ní ọ̀nà náà ní ọmọ túmọ̀ àlùkòránù fà ó jẹ́ wá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí lórí lónìí ó jẹ́ nǹkan pàtàkì ó yẹ kó sì jẹ́ nǹkan tó rọrùn ẹni ọlọ́run bá ṣe rọrùn tó ọlọ́run ó ṣe lọ́rùn fún wa òun náà ni àlùwòdúró àlùwàlá bánigbé láti lè pálímọ̀ àáfàṣátò aláàlùwòdúró ní ìṣúná sí Islam tí bá fa ìlàsí lókè. Ẹ̀lọ́ àáfàṣátò ayẹyẹ ọjọ́ ìrìn sókè sí ìrìn náà. ká máa kíyèsí àlùwàlà bálùwàlà ti rí olùtọ́pọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa kíyèsí ah, ó wà nínú súnà Islam. Kódà nínú àwọn àlàyé tí ń bẹ fún láti inú tíra Òlẹ́sà àti Bùsánìlẹ̀ Àrífínà tíra kan jẹ́ bẹ́ẹ̀. أن قلبه ومت فوقها في ليلة التي مات فيها ثمانين مرة حرصا على الموت بالقدوم wọ́n pe arákùnrin kan ní kàlásù wábúrátà kàlásù ọmọ wábúrátà ó ṣe àlùwàlá ní alẹ́ ẹjọ́ kan ṣoṣo ní ìgbà àádọ́rin

ọ̀rọ̀ tí òjíṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀ sọ ni ó bá mẹ́rin sọ ni pé àmẹ́sàn ọmọ màlìkì lọ́gbà wa. èmi àtàkà mẹ́ta kò lè bá òjò wà ń ẹni olùtọ́ gbogbo wa sọ́nà ń sin látọ̀nà wà lọ iṣẹ́ ọwọ́ adójúkọ wọ́n ní tọ́ lè gbìyànjú ṣé àlùwàlá bá ń bẹ lára rẹ torí àgbàgbà tí kò dé náà ni àwọn ẹni ọlọ́run ti máa ń ṣe tí àlùwàlá bá ń bẹ lára rẹ tí kò fi dé ni wọ́n kọrúkọ rẹ sínú àwọn tó kókó ṣàìlí kókó ṣàìlí ẹwọ̀n kan. wàhálà ìgbòsáàmì àìsàn nínú tíra bá ń gbẹ̀yẹ mùsàlù rẹ̀ àrùfínà yẹn wọ́n tún sọ ń bẹ̀rẹ̀ àìsí. ọlọ́run ọba àríkẹ́ọlá ó sọ fún ànábì mọ́ sá ọmọ ìmúránà náà bá rí kẹ́. ọlọ́run ní wọ́n mú sá. ìyá sọ̀rọ̀ bá ti ka mùsùlùmí bá àìdá kan bá ṣẹlẹ̀ sí ọ ìwọ Musa. Fọ́ kálùwà náà sí lára rẹ̀. Ah, ọ̀rọ̀ tó láǹgbà Musa kan léléwò, ọlọ́run wà Musa. Mùsùlùmí àgbà bá ṣe ọ́ yẹ, má dá mẹ́rin nìkan kan. Níláàmà nínú òfìsẹ́ ara rẹ̀ ní kó bú. Lọ́ní pé kí ló mọ́ àlùwàlá ala sí lára rẹ̀. òfin lọ sọ̀rọ̀ bí. kí ló ń bu ọ̀tá àlùwàlá ò fi sí ní ara rẹ̀. Ah, àlùwàlá ṣe pàtàkì púpọ̀ ṣe pàtàkì kódà tí ẹ̀ bá ń fẹ́ nígbà àdúrà tó nínú tó ń wá kiri lẹ́yìn ìṣúná ìwàkúwà ló kù ló ń wájú àká lọ́dọ̀ àwọn aládùúrà ìwọ gan-an aládùúrà ọba mọ nọ́mbà tó mú. mo tọ́ fẹ́ fún ọlọ́nu ọlọ́wùlọ́ ìlọ. tó ayàtà dùn sí àbí ewo ló kọ̀yìn kò sí nìkan ní ìsìlámù láti rí. nípa báyìí ṣé ìrẹ̀bá ní bùkátà lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ pé ó pàtàkì pọ̀ wọ́n sọ ìwà lápọ̀ tó sùn wá bọ́ sórí ibùsùn rẹ tó bá parí rẹ̀ tó fẹ́ ti tán wọ́n sọ ìwà lá kọ́ bọ́ sórí ibùsùn kọ́ wá máa sèwọ́n tí ọlọ́run ètò bá wù ọ́ náà tí ọlọ́run ló sọ pé láàrin náà inú náà láàrin náà inú náà láàrin náà inú náà. wọ́n ṣe subhanallah subhanallah wọ́n ṣe Allahu akbar wọ́n ṣe aláàpá ahụ làásù wà lórí Muhammad. má wà sọ̀rọ̀ kankan má títí tó ń rán òkùnkùn jẹ́ kọjá sí pé ìrántí ọlọ́run ló ṣe tó fi dé ó ti ànábì muhammad sọlá ó ní ìlúwọ̀ ọba tó ọba bẹ náà àdúrà tó ọba ṣe tó tẹ́wọ́ sọ́nà ọlọ́nà wọn ó gbà àdúrà náà ẹwà àǹfààní tá a ní nínú ìsìláàmù àǹfààní tá a ní nínú ìsìláàmù kò sí ń ẹ̀sìn ní nínú ìsìláàmù ni a ti rí oore yìí ẹ má jẹ́ àwa ìrọ́kìnrin náà. so àwọn àfáà tí wọ́n sọ wọ́n bá nì ọ̀rọ̀ bá àwọn àfáà tí wọ́n súnmọ́ náà wọ́n lè tó bá lè tẹ́ra mọ́ kọ́mọ wà ní àníwàlá kí ṣe pé nígbà kírun nìkan o ó rà lọ bí àlùwàlá ń bẹ lára rẹ̀ jáde àlùwàlá ń bẹ lára bá ṣe wà ẹ̀ ó yẹ pé nígbà tí ń bọ̀ kájúwà lọ ọmọ ọbẹ̀ lára rẹ̀ ṣé ìwà lè tẹra mọ́ àlùwàlá ń gbogbo ògbà kọ́ máa wà lára rẹ̀ oore méje lọ́lọ́wọ́ òkú ṣàpẹ́lé rẹ̀ àkọ́kọ́ ni pé àwọn mẹ̀lẹ́ta oníkẹ̀ẹ́ wọ́n máa sojú kòkòrò kí wọ́n bá ṣọ̀rẹ́ àwọn ọmọ tẹ̀lé àwọn ọmọ tẹ̀lé wọ́n ti wà ní mímọ́ èkejì ńkọ́. lẹ́yìn náà gègé tí wọ́n fi ń kọ iṣẹ́ rẹ̀ gègé yẹn ò ní yẹ kò ní gbò tí ẹnu rẹ̀ ọmọ tutù ó fi ọ. àkọọ́lẹ̀ dáadáa fún un. Ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwọn oríkì ara rẹ̀ ni wọ́n mọ̀ ṣàfọmọ́ náà. Wọ́n mọ̀ sọ àfọmọ́ náà kò ṣùgbọ́ ẹ̀ lọ́lá wàlẹ̀ àbúrúlá wàlá ilá ìlàlá Allahu akbar Allahu akbar Allahu akbar. ولا حول ولا قوة إلا بالله gbogbo àfọ̀mọ́ náà wọ́n tún máa bọ́ ọkọ́ sínú ara iṣẹ́ iṣẹ́ tó ń ṣe ẹ̀kẹ́ bá rẹ̀ wá ní pé alákọ̀ọ́kọ́ nínú òní bọ́mọ ọlọ́ ní àwọn èèyàn ti máa di ọ̀rọ̀ agolo ẹbá mágolo ẹbá mágé ẹbá rómi nígbà ẹgbá lò àrá ń bẹ lára ti ẹ wọ́n yìí ti gbèrò nàró ọkàn pẹ̀lú wọn àmì orí àwọn jẹ́ àǹfààní pé àlùwàlá lára rẹ̀ ẹ̀ka إذا نام بعث الله ملكا يحفظه من شر الشيطانين ó fẹ́ kẹ́ jẹ́ ká àǹfààní pàtàkì ni fún àwọn ẹlẹ́sìn ìsìláàmù gbogbo ọ̀nà lọ́lọ́run gbà sórí fún wa nínú ìsìláàmù ẹ̀ka ni pé tí ẹni ẹ bá wá sùn mọ́ ẹgbẹ́ olùsọ àgbàyọ tó sùn oorun tó ya yẹn ọlọ́run wà tilẹ̀ yẹn mẹ̀lẹ́kà kan fún ọ kí ni mẹ̀lẹ́kà wọn ya ṣe gbogbo aburú tí máa ń ṣe ọ̀dọ̀ èèyàn wá àtọ̀dọ̀ àjẹ̀nú mọ̀lẹ́kà ni wọ́n máa dá padà ó lè gbogbo aburú tí wọ́n fẹ́ ṣẹ́ lójú oorun mọ̀lẹ́kọ̀ ọlọ́run ni wọ́n mọ̀ dá padà sáà mọ̀lẹ́kọ̀ àwọn yìí wọ́n yìí lọ ibì kan ṣùgbọ́n tó ní kó ti ṣàgbàrá kó tó sùn lórí owó ti tọ́ sí ọ ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹfà ní orí tí ń bẹ́ fún ẹni tó wáyé pé àlùwàlà máa ń bẹ lára ní gbogbo ìgbà Ah, tó bá ìdọjọ́ tí ó po láyé ọlọ́run ó ṣe ìpọ̀ka kú nírọ̀rùn fún ìpọ̀ka kú ọ̀rọ̀ lọ́rùn ah, ọlọ́run ìjọba àbàfà yélẹ̀ yóò jẹ́ ìrọ̀rùn fún wa o. Má lè fi kẹ́lì mọ́tò sàádà ìṣẹ̀ ti ṣe ẹ̀bùn fún wa o. Gbogbo àwọn bàbá wa fàgbà tí wọ́n ti lọ. Ǹjẹ́ wọ́n fi parí ètò náà? ayé ọjọ́ dáàtà yóò kó ọ̀rọ̀ àgbò olóǹkà ìmọ̀ ń sàádà ìṣẹ̀gbùn fún wá tí ìbáwá jẹ́ni tí mọ́ ń sàgbà lágbogbo ìgbà ẹ̀bùn wọn ọlọ́run ó fi yọ́jẹ̀ kẹ́bùn wọn tó sí akéje. ayé àwọn ọmọ nàìjíríà máa ń lè láì sàálà bàbá wa ẹ̀kọ́ aláwọ̀ ọ̀rọ̀ báwọn mìíràn ní pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni ó máa wà nínú ìfàyàbalẹ̀ ọlọ́run gbogbo tí ń pààyàn láyà ọlọ́run kú ní gbogbo gbàtàlíwà làbá ń bẹ lára rẹ̀ ká tún gbọ́ ní ẹ̀fẹ́ sí ẹni tí ọba lè máa tí ìṣe tó ń fẹ́ tálùwàlà bá ń bẹ lára rẹ tó o sì jẹ́ mùsùlùmí òdodo oore méje lọ́lọ́run ó sì fọ̀ oore ni pé àwọn màlẹ́kà oníkẹ́ ọ̀nà sojú kòkòrò kí wọ́n pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ sùn ọ́ pé àwọn ẹ̀dá mímọ́ náà màlẹ́kà ẹlẹ́ẹ̀kejì ni pé kọ́láàmù tí wọ́n fi ń kọsẹ́ rí rẹ kò ní yẹ kò ní gbò sí onígbẹ ẹsẹ bàbá ẹnu rẹ̀ wà tútù ní ẹlẹ́ẹ̀kẹta gbogbo oríkẹ ara yóò tún máa ṣàfọ̀mọ́ fọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹrin aláàgbárò àkọ́kọ́ kò ní lè bọ́ mọ́ ọ lọ́wọ́ níbi jàmọ́ tó yẹ pé àwọn tá a ṣe lọ tó jẹ́ ní ọlọ́run tí àlá ọ̀kọ́ bá gbọ́mọ lọ ọjọ́ mẹ́ta ni wọ́n kù sọ̀kọ̀ kí a pé ẹkú rọ̀jú ẹkú rọ̀jú ẹgbẹ́ ẹkú. aláhàtúwà bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún òun ni pé hmm, tọ́bọ́ wá sùn tọ́bọ́ wá sùn pẹ̀lú àlùwàlà. tọrọ ọlọ́run ni wọ́n àpàṣẹ fún pẹ̀lẹ́kà kan yàtọ̀ sáwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ iṣẹ́ tó wọ́n wà sí ni pé gbogbo sáàrù sákàlẹ̀ aburú àwọn àwọn ẹ̀dá ńláńlá méjì ilé àtàgbẹ̀nà ẹ̀gbọ́n náà ni wọ́n ṣe ṣùtá ẹranko òun ni wọ́n wà pé òun ṣe ń ṣùtá èèyàn àtàgbẹ̀nà náà nílẹ̀ nìgbìn mẹ́sẹ̀ wà náà sí àwọn ẹni ṣùtá lọ́wọ́.

àwọn orí náà ti ṣẹ̀gùn fún wa wọ́n pa wá láyà ọ̀ ààrí orí níbi kan ju ní ìsìláàmù lọ o bá a fi ṣe lẹ́yìn sọ fún wa pé má wá nǹkan kan ìwàkúwà lọ́ọ̀mọ̀ wá o lẹ́yìn ìsìláàmù èrè ìjẹ́ kan kò lè tibẹ̀ lọ́dọ̀ rẹ̀ tọ́ba tó náà wá ìrìnàjò lọ́dọ̀ kan tọ́ba tó fi aṣọ ní ìsìláàmù. àpadà sí ibú bẹ́ẹ̀yàn tí kò rú ẹ̀ lọ́jọ́ ọ̀tọ́ sí wa ní náà ní ẹgbẹ́ sí ọ. àwa lọ sínú alukóránù ló bá yọ àtàkìdùn ní kùnrin náà. لا تعتد بكم يا ربنا الله في واو أيها المؤمنات أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ọlọ́run aṣáájẹ́ o lóye akọwọ́ fún ọlọ́run ké sí gbogbo ẹni tọ́jàgbọ́ lódodo bá a jẹ́ ọmọ lẹ́yìn oṣù ọlọ́run ọlọ́run láyé fẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ bá tún lọ tẹ̀ tí Ọlọ́run ni wọ́n dá ìpadà sẹ́sẹ̀ àárọ̀ tẹ́ sí ń bọ̀. Kèsè rí tẹ́ ẹgbọ́lọ́ ti yọ níbẹ̀ wó tó dá ìpadà rẹ̀. Ẹgbà wá fẹ́ ìpadà, ẹsẹ̀ ìpadà wá nǹkan kan kiri mọ́ lẹ́yìn àpadà sí ibú ọlọ́mọ ti bá wa ẹgbẹ́ tó gbọ̀ mìíràn wípé nǹkan kan tó bẹ nǹkan ń bẹ kí sọ pé nǹkan kan ò sí máa ju ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ àti ìlànà tó náà ń fún òjìṣẹ́ lámọ̀ ẹjẹ́ adó tọ́lọ̀ má bì àwáwà kú àtúrí náà hmm? àwọn kan tó ń bẹ bẹ́ẹ̀ pé òun ni wọ́n máa yí padà ń tiẹ́ ní ọ̀gà àní àwọn onídúró lásán ọ́ onídúró lásán dà ń gbà kú bá jẹ́ kó lọ sọ́gbọ́ tó gbójúlé ti kú lọ pọ̀ ọlọ́run ń lọ o tá ń bá wa sọ̀rọ̀ nípa pé ká ṣọ́ra fáwọn Ọlọ́run ẹ fi àwọn ọ̀tá tí ọ̀gbà tó fún wọn lọ́hùn ẹ má kọ́rọ̀ tí wọ́n mọ́ ẹ má tẹ̀lé wọn. Ọlọ́run ni olùgbójúlé yín ẹ̀yin Mùsùlùmí. Ọlọ́run ló sì lóore mẹ́ntì rẹ̀ ìdálọ́wọ́. Kò sí náà lọ́wọ́ kan tó jẹ́ tẹ látọ̀dọ̀ ẹnìkan tọ́nà ọ̀bà lọ́wọ́ sí ọlọ́run ní ń bá wa sọ̀rọ̀. sọ̀rọ̀ ni kí n kí kọ́nà bí láyé rẹ̀ sábà lóra ìlà ṣàkóbìlá. Allahu Akbar ọlọ́run mọ́ dẹ̀rù bà wá o. ọlọ́run ní òun á sọ ẹrù gbèdè tẹ́lù ọmọ gbà wọ́n ọlọ́run wọn sọ ẹrù gbèdè òun á sọ sínú ọkàn àwọn káàkiri.

náà làwà ń bí ìyá náà o ọlọ́ni ẹ wà máa láhùn lérò nínú ọlẹ́ ní òkú wọn jọ àbí ìsàlóṣíwá dọ́ọ̀lì ni ọlọ́ni ó burú ibi tí àwọn alábòsí òkú jọ sí alábòsí tí wọ́n ń bí náà òun náà ni àlùmọ́ṣẹ́rẹ́kù naa ọlọ́wọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ pàápàá sọ́dọ́. òkà ọwọ́ rẹ̀ nǹkan yá lọ bọ́ sọnù kí ó pẹ́ ní ẹni ọmọ ẹgbẹ́ fi sọ́ra lórí ẹ̀sájà kásájà gbé ń èyí tí kò tó bá tó wá ọ̀pọ̀ ká tó bá ọ àwọn ọjà àwọn sàbí náà ní òkà fúnra wọn wọ́n máa kọ ọkọ̀ náà omi ìkọ aṣíbí àlá síbi òkà rẹ̀ náà wọ́n sàbí gbogbo tí àwọn orúkọ náà bá ń fi wá gbẹgẹ ni pé wọ́n máa ṣọ́ra wọ́n máa mú débi tí ìdọ̀tí wà wọ́n fẹ́ ṣe báwọ́là wọ́n yà bọ̀ wọ́n fẹ́ ṣe wọlé gbọ̀nsẹ̀ wọ́n bọ̀ wọ́n fẹ́ wọ gbogbo ààyè tí àwa ti dá pé wọ́n fẹ́ kí ó kọ́ náà máa wà nípa báyìí ibi ti lọ ni pé. tàbí bí. من قلوب الذين كفروا فبما أشركوا بالله Láàní òun ọlọ́wọ́ sọ ẹ̀rù jẹ̀jẹ̀, òun ọ sọ sí ọkàn àwọn tí ó ṣe ẹbọ pẹ̀lú òun ọlọ́. Mẹ́rin àwọn olóògbé ìgbèrè ìwé ìṣòlẹ̀ bá náà. Ó ń pẹ́ ohun tí wọ́n ń jọ́sìn fún òun tí ó ń tún mú kò sí ìdí ọ̀rọ̀ pàtàkì kankan tí wọ́n lè tọ́ka sí pé ń tọ́pa táwọn tí ń sìn Wọ́n máa wá òun náà. Wọ́n ní ẹjọ́ wọn tí bá kú lórí ẹ̀ ní iná ní òkú wọn jọ. Ah, Ọlọ́run gbogbo ọ̀nà lọ́mọ́mọ́ a lọ́mọ́jì àwọ̀ ẹ̀wọ̀n ayé mọ́jì àwọ̀ tàkíámà ọ̀dá ọlọ́mọ́jì àwọ̀ àtìmọ́lé àà ah! kò sí ń dájọ́ kọ̀ wà ní ilé rẹ̀ tọ́wọ́ bá lo wákàtí kan láti mọ̀lé ọmọ kò yàtọ̀ síbi tí o ti ń sọ náà ìpàdé wa gan-an. ẹ̀rọ fún àwọn àlọ́ òṣèlú lọ sí ọ̀làkàtà. bọ̀ wá gbé tọ́kì ní láti ní títà àwọn àdúrà. ó ń pè wọn àdúrà wọn. nígbà tí a bá sọ fún wa kéèké wa nù ayọ̀ ilé ńlá o ilé sọ́ọ́yà o ilé ìgbé ọ̀rọ̀ ẹ̀rọ. má bọ̀ ọ́ bá wọn. سبحان الله وبحمده سبحان الله Ọlọ́run ló jẹ́ àwọn ẹ̀wọ̀n ayé, ní àwọn ọ̀sẹ̀ àmì. Èwo lọ́dà ń bẹ̀ èwo lọ́dà. Alásìnà ní ọlọ́pàá gan-an kọjá. Ẹ̀yìn òtúsùn. oríṣiríṣi ìyẹ̀mí mẹ́ àwọn agbófinró bí ìyá àmẹ́mẹ́ náà ni ibò mí ń bẹ ní lọ́dọ̀ àwọn agbófinró tó yẹ pé ìmẹ̀rún ló ń tọ̀wọ̀n wà kàá lè yíra padà bí iṣẹ́ lẹ́sẹ̀ láti tó sọ́wọ́ àjọ yàrá tó ti sùn dípòdípò iná ọlọ́run ọlọ́run gan tó dá iná ló sọ ọlọ́run ló ṣàánú náà lẹ́rẹ̀ ṣẹwájú wa olúwa ní wàbí ìṣàmọ́síwá dọ́ọ̀lì ọlọ́run ní ọ̀dá ìkójọ táwọn ìdá kọ àwọn sí nùnà mẹ́nà ó lóríṣìíríṣìí ọlọ́run ìgbọ́n mi tá a kó àwọn alábòsí kọjá o àwọn alábòsí tá a wá ń wí náà lẹ́lẹ́bọ lẹ́yìn tẹ́ mú nǹkan ní ìmọ̀ ọlọ́run ni kí lẹ fẹ́ fún wá kiri tọ́lọ́run lágbára àti fún yín bẹ́ẹ̀ ń fẹ́ pò ọ̀dọ̀ ọlọ́run ní kò wá tí wọ́n wà pé bàbá lè wá lè gbé ìkíní kan lọ sólítà o náà lọ́wọ́ ilé ẹ̀rọ gbogbo ẹ̀ ọkàn jìyà ni a ní ọ̀nà lè fi nǹkan kan àwọn òfìlẹ̀ ṣùgbọ́n ọ̀ọ́fà wọn lálẹ́ o ọwọ́ rí ó tó tẹ́ o gbogbo ilé ọ̀hún náà kò dáa ẹjẹ́ ẹgbẹ́ òtọ́ lọ́hùn kò sí nǹkan kan mẹ́lẹ́yìn ọlọ́run tó alábòsí àwọn sọ lórí rẹ̀ o alábòsí tí wọ́n ń rí àtọ̀

Ọlọ́run ní ìgbà tẹ́ ń pa wọ́n, tẹ́ ń pa wọ́n, táwọn ṣúnà wọn, tẹ́ ń pa àwọn pèsè rí. Ṣé ní pẹ̀lú ìyọ̀nda àwọn ni? Àṣà ìlà àmàṣẹ́ fúnjọ́. Títí ẹbí wá ẹgbẹ̀ni tó sojo. Wàtàlẹ́ ń وأصيتم من بعد ما أراكم ما تحبون ẹwà dẹ́sẹ̀ ẹdẹ́sẹ̀ òjìṣẹ́ ta fún yín ẹdẹ́sẹ̀ nítorí pé ẹ ti rí sí ọkàn yín fẹ́ nǹkan ayé ẹ ti rí ọrọ̀ ọrọ̀ ìkógún ẹ wá fi dẹ́sẹ̀ ń ṣe ọlọ́run ọ̀nà sára gbogbo ibi tó ní ẹgbẹ́ òsì lẹ́yìn náà àbí dúró sí la tún dúró sí ní ẹ̀rọ ẹ̀mọ́ àwọn kẹfẹ̀rí náà ti fẹ̀yìn lẹ́wọ̀n. Nígbùn máa ń yorí yá. Ọlọ́run wá tún ní àṣírí wọ́n kọ́ ń ṣe ọlọ́run. Ọlọ́run ní bẹ nínú yín ẹni tó ṣe pé ayé ló nífẹ̀ẹ́ sí. sí. Ó ń mọ̀ sọ̀rọ̀ bàkún wá ọlọ́run lẹ́yìn wá gbà náà ọlọ́run wá sẹ́rí yí ọ̀sẹ̀rí yí kò àwọn kìfì yí. ó lè bá a fi dé wò. ní ìrẹ́ sọ fún wọn pé wọn náà ń fún wọn. Ọlọ́run jẹ́ ọlọ́lá gbogbo múnú mi. wọ́n tún ṣe ìdúró wàlá àtàlẹ́ òun dáadáa àlẹ́. ọlọ́run tó wá ń sọ lóhùn. ọlọ́run ní nígbà tẹ́ ẹ̀ sá lọ lójú ogun tẹ́ ẹ̀ sá lọ gan tẹ́ ẹ̀ sá tẹ́ ẹ̀ wọ òjíṣẹ́ sì ń pè yìí lẹ́yìn pé máa bọ̀ wà á nù mú aláyà ẹ bọ́ ẹ bọ́ bẹ́ẹ̀ ni tó ṣokùnfà ní pé tára kú màrá kíṣà bí àlẹ́bì ni wọ́n dúró sí wọn fò mẹ́ ìyapa wọn yapa àṣẹ ọjà wa ń jẹ wọn àlẹ́bì wa ń tẹ́ máa bọ̀ wà máa bọ̀ wà Ọlọ́run wá sí ìbànújẹ́, ó ti kàn yín pẹ̀lú ìbànújẹ́. Ìbànújẹ́ kan ti wà lẹ́tẹ̀lẹ̀, ó dùn ìsá kún fún. Ọlọ́run ní ń tọ́ fi ṣe lè ní pé kẹ́míwà ti ìbànújẹ́ o nípa ń tọ́ bọ́mọ yín lójú ogun ọlọ́run ní ọ̀gbọ̀gbà tí tí àwọn bàbá wa yìí ní ẹ̀ sọ̀rọ̀ wà ní mọ̀ ń bọ̀ ọlọ́run ọ̀yà ọlọ́run iléèyàn tó mú o so a wà bọ́ sínú tafsiru torí àwọn ẹlẹgbẹ́ wa tí wà níkàlẹ̀. tàhálà ìlà kálà lónà nà ní ará àjá àlàlá ìrìnà nínú ọ̀sìn. tàhálà ìlà kálà lónà parí nà ní. aráàlá aráàlá yóò ní èmi lórí ẹ máa gbọ̀ wá o tẹ́ ẹ̀mọ̀ náà ni ẹ̀kan fi jẹ́ nìkan lọ́lá ni o ọlọ́run ló ní mímọ̀ o má fà wọ́n náà lọ o náà bá fa ìmọ̀mọ́ náà lọ ojú ẹsẹ̀ lọ́wọ́ yọ sí kí ló fi ń ṣe gan-an ó ní

àpá àdásọ ikọ́ ọlẹ́kẹ́lẹ́ bèèrè ó ní ẹgbẹ́ àwọn àpá ẹgbẹ́ náà rẹ̀ ní ẹni ẹsílẹ̀kùn bèèrè rẹ̀ pẹ̀lú mọ́ ó ní bẹ́ẹ̀ kò ń sì mọ irun bẹ̀sùn mú ìfẹ́ ó ní irun ẹ̀gẹ́ ọmọ olóhùn náà lè sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ fún wọ́n bá ló wọ̀n náà wọ́n lè gba irú màálù tábàlẹ̀ tí ó fara balẹ̀ ká dáadáa ó ní wítìrì ni ó jẹ wítìrì lé kan kò ní ṣe pé ní méjì pé wà ní Ọlọ́run mo lọ fẹ́ lọ dání méjì méjì méjì méjì méjì méjì. Ọ̀rẹ́ àjókòó jẹ́. Ọlọ́run ló lè mọ èyí tọ́lá ń fẹ́ náà ní pé èyí tá a bá sáàmà ọlọ́run bí ó ṣe lè wọ́n lẹ́wọ̀n ó béèrè pé ìmọ̀ bá fún ọmọ àwọn ẹjẹ́ máa wo tàfsírù. wọ́n ní wá ní ẹ̀yin tẹ́ ẹgbẹ́ náà gbọ́ lódodo ìsù tí húnà di ìnàkàfàrí tẹ́ ẹ bá fi lè tẹ̀lé àwọn aláìgbàgbọ́ tí máa yá mùmú fún nínú tí wọ́n ń parí láti ẹgbẹ́ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe tẹ́ ẹ tún wá tẹ̀lé àwọn tí wọ́n wọ́n darí padà ṣe ẹsẹ̀ àárọ̀ tẹ́ sí ń bọ̀. ìlànà púpọ̀ inú ìjọ̀bẹ̀dẹ̀ tẹ́ ti jáde wọ́n tún darí padà náà. Tẹ́rẹ́ padà ọbẹ̀ àtàǹkọ́ lè mú ẹ padà lẹ́nu tó sọ̀kù tọwọ́ rẹ̀ balẹ̀. agbọ́kìlọ̀ sọ. Ẹ má lọ ilé ẹlẹ́bọ ẹ má lọ ilé ẹ̀yẹ̀wò wọ́n máa wọ́n ní ìrọ̀lẹ́ bá bẹ̀rẹ̀ ara ọmọ ìyá ọlọ́run ní lálàáfíà rí dókítọ̀ ìlú sí láìpẹ́ ó ní a sọ pé àrùn kan ogun òdílé ni mo ní kọ́kọ́ gbàgbé jẹ báyìí ogun kí ní jẹ bẹ́ẹ̀ ká kí ní jẹ ogun sára rẹ̀ ọ̀bá yá lọ rí dọ́kítọ̀ àwọn náà ti rí nǹkankan ọ̀nìdá ọlọ́wọ́ mọ ọkàn rẹ dúró ọkàn rẹ ní nǹkan ṣe ọkàn rẹ lọ́rọ̀ àrùn lóò ti gbàgbọ́ kò sógbó kan kan kan bá ti gbọ́ náà wọ́n jọ padà lọ síbi tó ti kó òun náà lọ́wọ́ àwọn òṣèlú ó ṣètùtù kan ó ṣe sàrà kan òun ló ṣe o àwọn ìgbẹ̀bọ̀ ọ̀pàdánù náà orí náà ọlọ́run méjì àpàdánù ọlọ́run máa máa dó olúwa ní tẹ́ bá fi lè tẹ̀lé wọn wọ́n ní padà lọ́sẹ̀sẹ̀ àárọ̀ kèfè ti ibi ẹ ti wá wọ́n darí padà bẹ́ẹ̀ sì ṣòfò ọlọ́ni bá lè la tó wá ti ẹkú gbogbo nǹkan ọlọ́run gan kan tá ń lò aṣọ í ṣiṣẹ́ àti ọlọ́run ni bá wá gbọ́ọ̀gùn ní ṣiṣẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn oníwòsàn míì àwọn tí wọ́n ń bá àyàn wòsàn ní ṣe àwọn míì tí wọ́n ti kú àbí olóògùn kan àbí alágbo àwọn tí ń ṣe ẹ̀sìn kan tó gbé wá sọ́dọ̀ ẹ̀ ṣàgbó òṣìṣẹ́ tó kú ẹni ó fi àgbáyé àwọn oníwòsàn gbogbo àwọn tọ́lá ń gbé ìwòsàn lè lọ́wọ́ nínú wa dùn wípé àwọn tó jẹ́ muslim wọ́n gbà pé náà ní ẹ ọlọ́run máa bá iṣẹ́ لغير مولاها قاضية إذا لو لم يجي ماذا Tó ẹ̀ṣọ́ àfá. Ẹ̀ṣọ́ ọlọ́run ní kí èèyàn mọ̀nà. Káwá máa wo tàbsírù lọ. Ọlọ́run ní òun ni ọba Khairu Nasirina tó rùn lóore ní ẹni tí ń lọ́wọ́. Káàkiri hu ọlọ́run ẹ tẹ̀lé. dúnà òun ẹgbẹ́tẹ̀lá àwọn kèfèrè o ọlọ́run ọ o ọlọ́run ní sàmílíkì tí kú lóòdù ìràjí ìnà tàfàrú rúgbà ọlọ́run ní a sọ ẹ̀rù jẹ̀jẹ̀ kẹwàá máa bẹ̀dá ní gbogbo ọ̀nà ọlọ́run lọ sọ kalẹ̀ sínú ọkà àwọn ní àìníwàdọ́gì hà ó ní yẹn ó lè o lè sùn kóun àárín pé rúbà wàdọ́mì oṣù lẹ́dọ́ọ̀mọ rẹ̀ o pẹ̀lú rúbà ibi jẹ́bẹ̀ ní aláhàwò kì í payà jẹ́bẹ̀ náà pa wà láyọ̀ wàgọ́dé ọ̀sà mọ́ báádà oríṣi hálì hún nínú údì aláhúdì ọlọ́run ní àwọn káfìrí òun ọlọ́run tún wọn ká nígbà tí wọ́n ti tí wọ́n ti pẹ̀yìndà tí wọ́n pẹ̀yìndà kó ní ogun rúdù tí wọ́n wá lọ sí ibùgbé wọn. wàyí ti sọ́ọ́lù ní mùsùlùmí náà tí wọ́n tún láwọn fẹ́ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí. bàbá ìbò ọlọ́lẹ́rù gbọ́dọ̀ wọn ló ń ẹ̀rù sán wọ́n bá ń sá. àlámúyá rígì ìhún kọjá wọn lè padà mọ́ bí máa kú nípa ẹbọ tí wọ́n ṣe sọ́nà náà ni gbogbo ẹni tí wọ́n ti ń sọ́nà àyà wọn ń balẹ̀ wọ́n wọ́n ti mú nǹkan mí lẹ́yìn ọlọ́run bíṣà bábì nípasẹ̀ orogún tí wọ́n mú mọ́nà yẹn náà sọ ìbẹ̀rù sínú ọkàn wọn. máa lámúrẹ́ náà sí níbi ìṣòlìtọ̀ ọ̀nà ọlọ́run tí wọ́n tún wá gbẹ́kẹ̀lé òun tí bá ń tẹ̀lé ẹbọ tí wọ́n ṣe yẹ ọlọ́run ọ̀sọ́ ìdí ọ̀rọ̀ pàtàkì kalẹ̀ fún kújà táwọn ní kan ìdí ọ̀rọ̀ pàtàkì tó kalẹ̀ fún ọ. Ní ọlọ́wọ́ ọba, ọ̀sọ́ ìdí ọ̀rọ̀ pàtàkì kalẹ̀ fún wọn. Lórí tí wọ́n ń sìn. Lórí nǹkan tí wọ́n ń sìn. Eléyìí lọ́wọ́ àfà tó fi já sí pé Ọlọ́run dẹ́rù bà wọ́n. Wọ́n fi dẹ́rù bà wọ́n. wà lè ó ń lo òòṣà wọ́n ń sìn. wọ́n ní ilé ìdí òṣà ìjẹ́sì ọmọláńgidi tí wọ́n ń gbé sábẹ́yá wọ́n ní ọmọláńgidi ètò ẹgbẹ́jẹ́ àbíyá àti ṣìgìdì tí ń bẹ nínú yàrá wọn ṣìgìdì ah, ọlọ́run mọ́ ṣe àlọ́nà kèfèrí ìṣúsàn wọn jẹ́ ẹ̀sùn wo tí ọ̀bá sì ti fóòkù kí wọ́n gbọ́wọ́ bọ́sẹ̀ kó nínú ẹbọ aburú ò ní yé ṣe wọ́n lẹ́bà ti ní ah, àwọn ọ̀gbọ́dọ̀ máa ń bọ́ sí ìdílé o táwọn ọ̀gbá bọ́ àwọn òrìṣà rẹ̀ o wọ́n ní àti gbájú ní ọjọ́ ẹ̀bọ̀ bẹ́ẹ̀dọ̀wọ̀ ọ̀bá bọ́ àwọn òrìṣà rẹ̀ nígbà àwọn òsì ìgbàgbọ́ àwọn òsì òrìṣà rẹ̀ wọ́n ní ìgbà àwọn òsì kò sí nǹkan kan tí ó ṣe ọ̀. wọ́n ní báyìí bá ti gbọ́ lọ́wọ́ bá rẹ̀ gbọ́ lọ́dọọdọ wọ́n ní òfin kankan tí ó ṣe. ọlọ́run máa mú àdó. wọ́n ní ọlọ́run máa mú àdó. ọlọ́run wá ní pàlákọ́dí sọ̀dọ̀kà kúrú lọ́hù àdàhù pàápàá ọlọ́run ọba ti sọ ó mú ìlérí rẹ̀ ṣẹ fún yín o ìyá kọ́ńbì násírì ìlérí ẹ̀ kó ọ̀rọ̀ yìí ṣe ọlọ́run mo ṣe o. wọ́n ní ọlọ́ọ̀bá ó mú ìlérí rẹ̀ ó mú sẹ́ fún yìí tí àwọn ọ̀nà yìí ṣe ó sì mú sẹ́ fún yóò mú sẹ́ ìṣítà òṣù nàhúmọ́ nígbà tẹ́ ń pa wọ́n tẹ́ ń pa àwọn káfìrí dókítì ní ònàwó tẹ́ ń pa í sí nìyí pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́ni wọ́n ní ìgbà tí Ní ìlàádá sí pẹ̀lú èròǹgbà ọlọ́run ni. Pẹ̀lú èròǹgbà ọlọ́run bá ni. Àtà iṣẹ́ àfàṣí ní tán títí ẹ fi wá ṣojú tẹ́ni ẹ̀lẹ́ jagun mọ́. Wọ́n ní títí dáadáa fi ṣojú dáadáa lè jagun mọ́. Pátà náà sáà ń tán tẹ́ wá ń ṣe fàǹfà. Eh, Ìtàlá fún tẹnu ọ̀bà kò mọ̀. Wọ́n ní lẹ́nu ní ọ̀bà kò jọjú kan náà máa. Tẹ́nu àwọn èèyàn ọba ti kò lójú ogun àwọn tí wọ́n pẹ̀lú àwọn onímúnì ọjà máa jẹ wọ́n. Wọ́n ní lẹ́nu oúnjẹ tó dọ́dọ̀. Jẹ́jẹ́ mọ́mí ní Dẹ́lúwọ̀ bá ti kò lójú ogun wọn lọ́jọ́ ọjọ́ náà ni. Àgbà kí ń ṣe kí ń tako ẹ̀ńtọ́lọ ń ṣe lámì wọn lójú ogun. Wọ́n ní jẹ́ ń tako ń ṣe ní ọ̀gá wọn tó jẹ́ àmì ogun ah. ọjọ́ ọjọ́ wọn àìdàlá mú tó ń fi amúrì ẹ́ amúrì nàbí yìí àṣẹ tí ó ń ṣe ọlọ́run pàyí pé bílímọ̀ kọ́ mi kí sọ fún jábálì ẹ dúró níbi òkè orí òkè ni ẹ wà ẹ o. wọ́n ní ọ̀sẹ̀ tí o. gbogbo máa ń fi ránṣẹ́ ẹ̀ṣájò lórí òkè kẹ́ ẹ máa ta kàkà àwọn kó àwọn tó sì wà nílẹ̀ àwọn bẹ́ẹ̀ nílẹ̀. àwọn tí ó sì wà sálẹ̀ náà dáàbò tó kọbẹ̀ wọ́n mọ́ jẹ́ wọ́n mọ́ gbò. ọlọ́run ní àbọ́ọ̀là báàlù pọ́nmọ́ mẹ́sẹ́àbù apá náà àwọn tí ń bẹ lókè báyìí ẹ̀gbọ́n ẹjẹ́ àsọ̀kalẹ̀ ẹjẹ́ àsọ̀kalẹ̀ kàkọ́dínà sọ́ra àṣíyàbà náà

Adé ànábì táwọn sí làwọn ó dùn. Wọ́n máa tó rí náà wọ́n kẹjẹ́ ní àwọn òní kan ọ̀rọ̀ òjìṣẹ́ ibi ànábì ní káwọn òbí ó ti ìdọ̀lá wọn ó dùn sí àyàfi tánàbí bá gbé àwọn akúlọ́kùnrin. Ẹ̀sìn bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn ní àrímọ̀ nkáká lọ bá àwọn àfáà wa. Níta àfáà wa sọ níbi ká dúró. Àṣọ náà ló sì mú àwa náà dúró. Lọ́yọ̀. Torí náà, ìtẹ̀lé àṣẹ àwọn àmì ìrùmọ̀ra ó ṣe pàtàkì o. Wọ́n ní dídẹ̀ lẹ́ẹ̀ àṣẹ àwọn síwájú wa wọ́n ló ṣe pàtàkì. Ọlá mẹ́mi pàtàkì ẹ̀, ó ní wà ní tà mọ́ra ní kó agbójú àbáṣìlò. Kì yẹ pé ẹrú ni ọlẹ́yàn ní lídà, lẹ́yàn ní. Ó ní máa ṣe pé ẹrú oní ìlànà ní adarí ìṣòro alábọ̀darí wa o. Ẹgbẹ́ ti fẹ́ ló kò sí. Ẹgbẹ́ ti fẹ́ ló sí. sì wá takò a máa mú kọjọ jẹ àwọn èèyàn ẹkú iṣẹ́ ọ ẹ̀yìn ilé ètò náà olùkọ́ fún yọ fún ẹlẹ́pẹ́ tí à ń lò nǹkan àtọ́jà ni ọlọ́run kan ní pàtàkì ẹṣẹ́ ò wọ́n fi rájá tọ́lá ní bó ṣe ṣe wá náà wọ́n ti ṣe wàhálà pọ̀ tó ohun tí ọlọ́run sọ fún wa ẹ jẹ́ ká máa gbọ́ lọ́lọ́run sọ pé àfihàn láhà wá àfihàn wà wọ́n nílẹ̀ amúrì mẹ́kọ́ Ọlọrụ sì máa ti sọ a tẹ̀lé tọ́lọ́run tọ́lọ́run tọ́ ní ẹ̀kọ́ wa àfihàn a tẹ̀lé òjìṣẹ́ lórí ní ẹ̀kọ́ wa ṣùgbọ́n ọlọ́run ọ̀wà tó wà àti ihu ndọ́kàn sọ ni pé wà wúlè lè amúlè ní fún omi wá a fi àwọn aláṣẹ ní lọ́dọ̀ àwọn aláṣẹ agbára ni wá wọ́n lè pààyàn láṣẹ ní ọ̀dájọ́ mi láàrin sọ pé kátẹ̀lé àjọ́jú sọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ àwọn sàbí kan sẹ́ ọ wá yan àmírù fún àmírù dé ìgbìkan ó ní ó ní àwọn sábìkan wọ́n wá sí ìdáná kalẹ̀ wọ́n sá ìdáná sí wọ́n dára lọ́wọ́ sí olùsọ ọ̀rọ̀ bá náà yìí ti pa àwọn láṣẹ pé ohun tó ń bá ti wí ẹ̀rọ tẹ̀lé ó ní ọyá ọkọ̀ ọ̀gá yín ẹgbẹ́ gbọ́nu náà ẹgbẹ́ gbọ́nu náà ah, àwọn làárá ìlú ẹ̀wọ̀n ó bá wọlá wọn ó wọlá wọn lójú pé káwọn kan gbọ́ mi. ó ní ajẹ́ pé ẹ̀ tẹ̀lá tó dáná ẹ̀dì ó ní ìtọ́pa ni pé ẹ tẹ̀lé ẹ tẹ̀lá rú. Wọ́n ní àwọn òní. Wọ́n ní ẹbí káwọn ọmọ wọn náà làwọn ti kó omi dáhùn wà. Káwọn ti dọ̀wọ́ lẹ́lẹ́ àmẹ́mí. Káwọn tó wá wọlé máa lè ìnira sọ fún iṣẹ́ ọlọ́run. Alẹ́rìn ní bẹ́ẹ̀ bá ti lè wọnú náà ni, ẹ̀bà tí jáde ń dẹ̀mọ̀ láéláé. Bẹ́ẹ̀ bá jó ní ká, bẹ́ẹ̀ bá ti ń dá ìjà náà inú inú àwọn ìgbà tó lọ yìí. Ó ní ẹ máa tẹ̀lé àwọn aláṣẹ níbi tó bá dáa ṣe ń parí látẹ̀lé. Tàbí gbogbo ẹ̀ lẹ́sìn lọ́láwọ̀n wíṣíwá àti wú nílẹ̀ agbóni ọkàn mọ̀mọ́ àrùn àti tùmọ̀ lọ́láwọ̀n aláṣẹ lè pàṣẹ tí ọ̀dá jọ ni ọlọ́wọ́ máa fi aṣọ́nà o yóò sì máa pa àmà sí òjíṣẹ́ E òjíṣẹ́. wọ́n ní àtijọ́ jọ ẹgbẹ́ bàbá ẹ̀dẹ́sẹ̀ òjíṣẹ́. ibi tí àwọn ènìyàn ọmọ fi ilẹ̀ ẹ̀dínkù lẹ̀. nígbà ìmọ̀ àràkùnrin láàbù máa ń sì náà lẹ́yìn ìgbà tó náà ti jẹ́ kẹrí ń tẹ́ fẹ́ràn bẹ́ẹ̀ fẹ́ràn nínú sírì pé nígbà tí àwọn tó wà nísàlẹ̀ tí wọ́n ti bọ́wọ́ wọ́n ti ba àwọn kàkàkùnrin tí ń bẹ nísàlẹ̀ wọ́n wá di pé ajá lọ máa kó nǹkan wọn ajá lọ máa kó nǹkan wọn. kọ́lá làwọn kẹfẹ́lẹ́ àbá nígbà ó ti lórí ti bẹ̀ àlórí wá gba òkè wọ́n wá gba wọn lọ wọ́n lọ gba òkè wọn lọ́wọ́ wọ́n wá náà ju wọn pàṣẹ wọn àwọn ènìyàn látara títọ́ mọ̀lá tíṣà ní alẹ́ ẹjọ́ sí ẹ̀yìn lẹ̀ ọba àmì ṣàdéhùn fẹ́ jẹjà àìjẹjà tọ́jà jẹyìn ẹ̀yìn lẹ́fà. lọ́nà wá ní ọjà wàhálù ìṣesí a ní ìdáhùn ti mẹ́ níbi nígbà fún sísú yẹn ìṣá ìṣá yẹn dáadáa lẹ́yìn máa kọ́ ń dàbọ̀ wọ́n ní ohun tó ṣáájú ẹ̀ ó ti tọ́ka sí ayé nàìjíríà àkómọ́násíra wù ohun tó jíwọ́ táwọn ìṣẹ́ ọlọ́run ò jẹ́ ti rí má òun náà ni pàǹpà tẹ́ ṣe láàrin ara yín fẹ́ tẹ̀lé àti òṣìṣẹ́ ọlọ́wọ́ nílé kò máa ń rìn ìdùnnú ìyá ọgbẹ́ nínú yín ẹni tó ṣe pé àkọlé ayé òun náà ló ní bàtà rákàlì márìkásà ìyẹn lọ́fà tó fi ṣe ààyè ni ó dúró sílẹ̀ nílé gàlẹ́ nọ́ọ̀kì lórí nígbà tí wọ́n ti rí ìkọ́rọ̀ ojú ọmọ àwọn náà lọ mọ ilé yìí wọ́n lọ mọ ilé yìí ọlọ́run nígbà ni wà ní kó máa ń lo oníjìnlẹ̀ àhìrátà ó sì ń àlìkíámà láàjà ọlọ́run ní gbèrò pásà bàtà yìí ó sì dó dó síbi tí ànámì náà dúró sí àtàkù tílà títí ó fi gbá fún ìlànà tó fi kúkú sàìdí oníkàábùdì ìyá ìgbóni jùbẹ́ gẹ́gẹ́ bí àbùdá ọmọ jùbẹ́ wàá ṣe háàbìlì àtàwọn ẹgbẹ́ àwọn dúró ojú ojú jẹ́ ọlọ́run wọ́n sì kún fún ṣàìdí. súnmọ̀ ìsọ̀rọ̀ ta fún ọlọ́run ní láì tí ọjà jẹ́ yí òun ọlọ́run wá fún yí ìjẹjà ń padà akíkọ̀ àlájà wá dì ní isi àlùmọ́kàdárì ní isi yẹn mọ́kàdárì ń ta kádàrá ni. ìrántí fún bí àṣemọ́ kì í lọ́jà jẹ́ ńká ọlọ́run tó wá sọ níbi ẹni tó ké jẹjà lẹ́ẹ̀kejì amikúmọ́ ayálùkùfáàlù tẹ wá jẹjà ẹ wá tó wá jẹjà padà lórí àwọn káfíìn. torí náà náà ti ní káàlì lọ́nà ọ̀nà wọ́n wá pẹ̀lú ìṣẹ́ olúwa ní ìyá pípa ní àkóónú ọlọ́ńtọ́ ti dẹ́wò ní o ìyá pípa yìí ní àkóónú láti fi ṣèdẹ́wò ní bàyá ṣáàrì lè mú nísà ní gẹ́rì kí àwọn tí wọ́n torí náà wá sójú ogun ká lè bá wọn mọ̀ yàtọ̀ náà wá. pátápátá àáfàá fún ọlọ́lẹ́ pàápàá òun ṣẹ̀jẹ̀ fún yíyan mọ́ ìníta kábùtù lóòrùn àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀tẹ́ dá ẹgbẹ́gbọ́ra wọn wàlá òṣù ìfọ̀ṣù fọ́lìlì alánìlóòrùn ọlọ́lẹ́ ìwọ ọlọ́run òun jẹ́ ọlọ́lá lórí àwọn múlì ìbílẹ̀ àpòmù máa kó ìṣẹ̀jẹ̀ fún wa ọ̀rọ̀ kan tó dúró ọlọ́run tó ní ṣékù ẹlẹ́tí o isi túsì ìdúnà máa na túsì ìdúnà ní pé tábútà ìdúnà ilé ayé lè ààrì ìdúnà mẹ́họ tẹ fẹsẹ̀fẹ́ tẹ ń lọ lójú ogun wẹ̀lá bálúwúnà kẹ̀ẹ̀kẹ́ ẹ̀ẹ̀kẹ́ ẹ̀wẹ̀rẹ̀ bá sáàrù júnà láàáàbí ẹ̀ẹ̀kẹ́ ẹ̀wẹ̀ nǹkan lẹ́yìn pa níjọ́ náà wọ́n rọ̀ sí ìrìnàjò mú kú òjìṣẹ́ sì ń pè yé pé wúra pé máa bọ́ ẹnu ayé ní wàrà ìkó ó ń pè ilé lọ ń sọ ní pé ìlọ́yà ìbáradà ìlẹ́yà ìgbàdà náà ẹ̀yẹ ẹ̀rọ ọlẹ́ máa bọ̀ wá sọ́dọ̀ ọ̀hún ìjọba ti dé ọlọ́run bá àṣà bàbúrú ọ̀já sákún ọlọ́run ìta wa fi sọ ilé san ẹ̀yin mú mi níta ṣe bẹ́ẹ̀ gàmọ́rún òun náà ní ìbànújẹ́ nípa ni ọjà nígbà mìíràn pẹ̀lú ìbànújẹ́ mi nígbà mi nínú wàhálà láti nípa wípé ẹ̀yà pa òjíṣẹ́ ọlọ́run lọ ìbáyìí ìdìmọ́ràn àlá nígbà tí lọ́nà yẹn ìtumọ̀ àlá ni táìmù lọ́ àpá àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àlàágà mi lórí ìbànújẹ́ tọ́wọ́ sí ìjà nínà ọ̀rọ̀ tẹ́fẹ́ tẹ́fẹ́ náà. ọlọ́run ní nìkẹ́ ńlá ń fà bí àfá ó ní àlọ́ gbé ọ̀rọ̀ yẹn kọ́ àfá tó wà wájú àlọ́ gbé kọ́ lọ́rùn àwọn gbé àsọ́ọ́bà kan tàbí ká gbé nìkẹ́ ńlá nítorí pàlá tó wọ́n ní pàlá tó tún ni ń sọ náà pé لكي تعتنوا على ما tàbí tàbí nìkẹ́ ńlá káàkiri àlàámọ́ káàkiri kẹ́ẹ̀mọ́ aṣọ dánújẹ́ fìlì tọ́gbọ́mọ yín lọ́wọ́ nínú ìgbà ní lọ́sì nípa ìkọ́ni ojú ogun pàlàámọ́ aṣọ ọgbà kẹ́ẹ̀sì lọ́sì nípa tó bá yín nípa tí wọ́n pa àwọn kan nínú yín. wọ́n ní àṣímọ́tì àtọ́jà tó jẹ́ yín ọlọ́wọ́ ni wà láàrù kábì rọrùn nígbà láàrù kábì rọrùn nígbà ọlọ́run ní òun ló nílò nípa òmìnira ìṣẹ́ṣẹ́ ọlọ́run lọ́kọ̀jà jẹ́ wà fún alẹ́ àmúdùlẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ